أعوذ بالله من الشيطان الرجيم إذ يرجم المنافقون والذين في قلوبهم مرض ضوء أولئك دينهم والذين في قلوبهم مرض يضربون وجوههم وادبارهم السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العظيم أمين لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منهما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إذ يقول المنافقون والذين في قلوبهم مرض شر هؤلاء دينهم ومن يتوكل على الله فإن الله عزيز حكيم ولو ترى إذ يتوكل الذين كفروا الملائكة الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد إلهي على كل الأمور لك الحمد إلهي على كل الأمور لك الحمد وليس بما أوليت من نعم حد وليس بما أوليت من نعم حد تضل وتهدي من تشاء من الورى تدل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان غير ولا رشد وما بيد ìlọ́rọ̀ lọ́lọ́fẹ́ أو ليس من نعمي حدود وفعلا فإذا رأي يدور شكوها mímọ wí táàrí ìwé àtọwọ́ ẹ̀ ló àwọn yíra fẹ́ sọ fún wa rí sọ ní gbogbo ọ̀nà tí a lè tún sí bóyá ló ọ̀nà fún tàbí ká má lè lè fẹ́ tí a fi sọ ẹlòmí ìfẹ́ gbọ́ tọ́lọ́wọ̀ òkúrò lè gbọ́ wọlé ìfẹ́ bí máa ó lẹ́ ìtàmí ní àmì ọdún كلها إذا جئت أمرا ليس منك أنيرة إذا جئت أمرا ليس منك أنيرة Afẹ́fẹ́ ọ̀bá bẹ́ẹ̀ ti lókùn. Ìwọ́n náà lọ sí ìdí àwọn ìgbọ̀nà àwọn ọgbẹ́. Alhamdulillah. Ọlọ́run dákàwọ́ òdí àlùmọ̀rán orí láyé arákùnrin ká ó di atúwọ́fẹ̀ lálẹ́ rẹ̀ ó nílẹ̀ anábì láàṣàfihàn ọ̀nà ọ̀bà ṣe yá nínú àlùmọ̀rán Kùránù yìí ó tóbi pọ̀, owó ọmọ bí owó òjò bóyá wájú ní bẹ́yìn ní báàrin ní ìwó déyàn bá mú bẹ̀ nínú ìlú kò sí èyí dápá àrúdá fáàlì ní márùn sí sí ní ó lè kẹ́kẹ́ kọ́ mi tó jẹ́ pé bí wọ́n bá ń máa jẹ́ ládàá sí bàtà ń ẹ̀bùn mi pẹ̀lú ọlọ́wọ́ ọ̀bá sí lè rí torí àìká rẹ̀ bá jẹ́ mùsùlùmí obìnrin sílẹ̀. Bẹ́ẹ̀ ọ̀bá wá lè dá ọ̀nà mi Ó bẹ̀rẹ̀ pé kèrè torí ìrẹ́ ló fi bẹ̀rẹ̀. Tàbí kan náà lọ wá bá lẹ́rù yìí. Ó ní kọ́ mi ní bí máa yóò jì ìjọ máa jẹ́ ẹ̀sán fún mi. Àlọ́dúnwá ní kúrú subhanallah. Subhanallah. Ìwọ̀n máa gbé ìgbà tó ń ka Al-Qur'an ọkùnrin ọ̀rọ̀ àdúgbò ó ní àrọ̀ súnlọ́wà nítorí wí láti bẹ̀rẹ̀ lópin ọlọ́run ṣùgbọ́nà là wàlá àmdòlélà wàlá ilà ìlọ́lá wọ́lọ́wọ́ àkùbá wàlá hàlà wàlá kò wàtà ilà bílá gbogbo tó ní wí pátá ọlọ́run ọlọ òpin mi lè jọ jẹ́ tèmi náà tèmi tèmi dà tọ́ àlọ́bì ní báyìí pé jẹ́ lò béèrè ó ní wọ́n bá pé aláwọ̀ rẹ̀ á mú mi ó lè láwọ́ màrà mú mi wà á fi wà á abana tó fi ṣe tàbí ìpòlú ọ̀rọ̀ àsánbàṣí ní ìdáàbò ìmáà ó ní máa káfàwó ìlàmù mi ìlàmù mi nú ẹ̀ẹ́dẹ́rẹ́ mi kẹ́ tó bẹ̀rù nìfáàkù tó rẹ̀ ìlàmù mi nú pé kọ́lọ́wọ́ mẹ́sẹ̀ oníwò náà fi kí àbíkọ́ jẹ́ ẹni tó gbọ́lọ́gbọ́ olùgbàgbọ́ ní ìlàmù ìbáfà ẹjọ́ ọ̀bá gbàgbọ́ lọ́jọ́ ìdíkù láti ní ìgbàgbọ́ ọ̀bá fún wà máa ámànà ilẹ̀ mọ̀nàfíà máa àmànà wú ilẹ̀ mọ̀nàfíà ẹ̀ẹ́dẹ́gbẹ́ nìkan fọ́yà arákùnrin kan ọgbọ́n tí a tọ́jú wa àbúgbàgbà kọlọ́mbà ni yọ́nù amina yàtà àwọn gómìnà nìfà wọ́n wà fún sọ́lá ó forúkọ ọlọ́run wá sọ kó níbi àgàbàdébè sọ̀bẹ́sẹ̀ ìlú pé kọ́lọ́run làwọn lórí ìròyìn nígbà wá sálámà tán ọkùnrin ẹ wá ń bèèrè lọ́dọ̀ àbúrò àbúdá wípé máa ṣáánú dà wọ́n ṣáánú nípa kí lọ́kọ̀ọ́ àti nípa tó fi ń bẹ̀rù ẹ̀ ọwọ́ sọ fún pé aláwọ̀ àwọn

ọlọ́run ni mo fi búra iná rọ́dúlà làyú sáńdà fi sá àtún wáhídà fìtínà tí a rí wọ̀n èèyàn bá ríra rẹ̀ ń rùn sí kan bóyá oríra rẹ̀ nínú òṣèṣì wípé ìgbàgbọ́ ń

Umar bin Khattab radiyallahu anhu ọlọ́ba ọ̀kanú àwọn aṣáájú àwọn sàhábà tá a mọ̀ sí sẹ́rù Rasulillah aláṣìírí àdájú tàbí máa ń fi àṣírí pamọ́ sí ọ́ òun lọ́wọ́ sáyẹ́bà alẹ́ àlàyé ọwọ́ ń bí léèrè wípé yáwò mẹ́fà àtàmánì rọ̀súùlù lọ́rì nílẹ̀ ìgbòyàtì ìjẹ́ èmi ọmọ kánàbì dápọ̀ ní létí ẹ̀mí sára àwọn àmì ọmọ òjúwẹ̀ ìwẹ̀ Kọ́ọ̀lù òláwà wá sọ fún mọ̀rún pé láàá bára wọn àníbí ọ̀dá ọkùnrin ẹni nínú àwọn ọ̀láfíkì ṣùgbọ́n wọ́n láàrùn sákì áhàdá bá àdáka lẹ́yìn rẹ ẹni tí ó tó wá gbàrú rẹkọmẹndéṣà bẹ́ẹ̀ nínú fún òsínà òsínà ìwọ̀n ibi tí wọ́n bẹ̀rù rẹ̀ fáwọn lẹ́yìn ẹ̀ Ibùdó àbímọ̀ níkà, olóògùn bá ọdún àwọn sàábé láyé inú àwọn lábẹ̀ ilẹ̀. Olóògùn bá ọgbà láyé inú àwọn ọjọ́ sàábé àdáyé. Olóògùn mi àràfún rẹ̀ nípa àlẹ́ àrùn. Hmm. Gbogbo wọn lẹ́gbẹ̀rún ìdí yakúlù munafiquna lè bá bù yìí a lè mọ́ wò ó níwò wípé sẹ́mù náà fi jí fún wa ní ojú kódà ìtàn fi lélẹ̀ pé ní báàpù àti kó tí a ó burú ju tẹ̀yìn lọ. kódà nínú tí ìgbẹ́yà yé ojú lọ́wà wà àbẹ́bìnrin lọ́dọ́ àlàmú nàmá àlà olùkọ́ àlàmú ọkàn yìí ó ní tẹ́ẹ̀bá ma tẹ́mì mà ní tẹ́ẹ̀bá rí tí ò inú tí ń bọ̀ lẹ́yìn yìí tó dùn tí yóò rí ṣe tún kọ̀ ní dáadáa ìwọ̀lẹ̀ ní ọ̀bá ẹ̀bá ti máa rẹ̀ ní pọ̀. ó wá ní kí ló ń rí ìyá ọlẹ́mọ̀ tó yẹ sáré nìbá sọ̀bẹ́sẹ̀ ìlú ọ̀rọ̀ wa fojú hàn nígbẹ̀yà yìí wàtúrọ̀tọ̀ wàtúrọ̀tọ̀ wàtàrà sáfẹ́ ìfàyàbalẹ̀ lórí lórí lórí ẹ̀sìn àti lórí gbogbo nǹkan lọ́gbẹ̀ẹ́sẹ̀ wọ́n tún àgbàdo rọ́mà wọ́n pa àánú lọ́kàn wọ́n yóò dáhàmù àmì ẹgbẹ́ tó lóun fẹ́ jẹ́ ẹni wọ́n fàyàbalẹ̀ sí sáwọn nípa ẹgbẹ́ mẹ́rin

nínú tí ó ń tọ́ka sí wípé bàbá sọ̀rọ̀ nìbá ó sì wà ní ìdàmúkú yìí ó tó wá fún pípé àjọ ọmọ ọ̀rọ̀ pé lóòrùn náà kí èmi àbẹ́mi pé àbí wọlé kéèké àmì ní àmì ní ó kòkó àbálàkẹ́ ìgbà kòkó àbùkù kálùkù wéè bọ́yá mọ̀ fi kí ká báyìí máa gbé owó tẹ́lú náà máa mọ́ àbá lọ kálùkù wọ́n máa mú máa wò ẹni tí ní jẹ́ mọ̀ fi kí tí bá tún ọ̀rọ̀ ẹ̀ pàbá Àwọn báàbá ní ìtara wa a lè sọ pé ìlú wa wọ́n kọjá wọ́n ó tún ọ̀rọ̀ ẹ̀ kò ní trọ́mẹ̀ kó lè yé wa bí wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tí wọ́n kó jọ sí ọkọ̀ ọ̀pọ̀ ní wáyé wọ́n ní bá ní máa ń kàzábà kàbátà yóò ti ṣe kò lè kọ́wọ́ hmm. ẹni tó mà pé rọ́nà òwúpa ṣùgbọ́n tó rí káwọn èèyàn ó lè máa rẹ́rìn kí wọ́n lè máa gbádùn ọ̀rọ̀ ẹ̀ ọwọ́ àrùn ọ̀yọ́ bẹ́ẹ̀ bá ní wájìnà ẹwà sọ́dọ̀ àwòrán àfáà ẹ̀fọ́n láti lọ ẹ̀fọ́n wulẹ̀ wá lọ bí tí kòtò dínà ẹ̀fọ́ bẹ̀rẹ̀ lórí àwọn owó àti torí ọjà owó lẹ́tà ìrọ́lọ́pù dáhùn ló jọ èdí ọ̀tẹ́lẹ̀ akọ̀tẹ́lẹ̀ nígbà àti àpàtẹ́ torí ọjọ́ lẹ́tà kọ̀kọ́ nu lọ́dọ̀ tí a ní o ẹ̀mọ́ tí ìbọn lọ́dọ̀ àwọn tí ń dájà o. ọ̀pọ̀ ọjà lónìí ìrọ̀lẹ́ gbogbo gbogbo òwò táwọn èèyàn ṣe lónìí tí a gbogbo jùmọ̀ lórí ìfẹ́ àfíà ìjà fi ń bú àwọn táǹtajà àti mú látòrí wa wá gbé lọ bí òru ẹ kó owó tí ń dọ́rọ́ mẹ́ àti tó kù dọ́ńdà ó lè gbé lọ́mù rẹ̀ lọ́wọ́ tí ń dọ́rọ́ ẹ̀rọ níbẹ̀ kọ́ wá yọ tó kù dọ́ńdà rẹ̀ lọ́rẹ̀kọ́ ìlọ́jà sọ́ọ̀bù máa irọ́ gbogbo ẹ̀ wọ́n tún lọ tún fi kúrọ́ dé sí ọ̀dọ̀ ẹ̀yìn àwọn àgbẹ̀ wọ́n lọ tún lọ́gbẹ̀ kẹta fi ń pa èdè sísọ ẹ̀rí fífi wúwo tóbi ju tí ọyọ òkú lọ ìmọ̀ tí bá wọ́n tí bá wọ́n tí ń tó òkú kò yé ní ọ̀yà wa ìdíbẹ̀ ìbẹ̀ wọ́n náà tún nínú ìwọ́n máa bá tún ká ná yìí ó ní lé jẹ yóò kàn mí lọ bàbá mi. wàlẹ́ ìkàbú bí ayé kan lè fi pé wọ́n padà rí àmì wọ́n fi jàmbá dé bẹ́ẹ̀. ọmọ àwọn olóògbé ẹ̀rọ ńlá ààrẹ àtúbá yìí wọ́n ti fọ́n wọ́n ti rọ́ lómi. ọ̀rọ̀ àgbáyé màálù báyìí ọmọ òkú ṣé màálù mi lórí àdúrà wọn. wọ́n ti kọ́ ọ

ẹni ó mú orúkọ ń bẹ òkèlè òkèlè ọlọ́run ti dòrò yá lọ́kọ́ ààyè ọlọ́run ọlọ́run yẹ ṣáájú wọ́n ń bẹ̀rẹ̀ ọlọ́run yẹ ṣáájú nínú àwọn làkàbíò iná òun làkàbíò ọlọ́run múná òkè òkòrò ní ẹmọ yá àti ìpínlẹ̀ tó wà tó gbajúmọ̀ sí àwọn ọmọ gbogbo gbà tó ti gbogbo àwọn ọmọ máa ń bá nígbà ní gbogbo àjọ̀dún

ọba tẹlẹ òun náà láti dágbére sàmùsùn ọdún yìí ó tó ti tẹ́tọ̀ lọ́dún tí mo kọ́lá bí ẹ̀rọ mọ́tò wà sí ìṣòro tá a tẹ̀lé ní pé gbogbo ń gbọ́dọ̀ alẹ́ àṣẹwò tá a ti ní wípé àti mo fẹ́ bọ́ ẹ̀rọ ní lẹ̀ òun láti kí wọ́n káwá máa mú káwọ́ mo ti rọ́ sàmúgbọ́ àfẹ̀yìyánú ẹlòmíì olùrọ̀ ọ̀dáni owó ẹni o ọba ti ẹbá ti tọ́ sọ̀rọ̀ báyìí ìrọ̀lẹ́ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kẹ̀ẹ́jì òun ní ìjàmbá

wọ́n sọ ọ̀rọ̀ lọ́dọ̀ ní ẹgbẹ́ mi kúrò bí ìgbàgbọ́ ẹ má fi má lè lọ ẹ má wà sọ́dọ̀ ẹ̀. ó gbà pé mú mi ní wa ọmọ èmi nǹkan mi sórí àmàlà náà ló sì wà ìwọ́wọ́ jẹ́ sórí àmàlà ẹlòmí ìgbà débi ibi ń dáwó mọ́tá sí wọn ọ̀jẹ́ sí lọ́dọ̀ ẹ̀fẹ́ tó pọ̀ wọ́n. àmì ẹ̀bà nínú wọn lò ń tẹ́ dáa mú ìlókù. àyíká pàyàpàyà máa ń fún ní orílẹ̀ lórí. ọba tí ń lọ́wọ́ ẹ̀lẹ́wọ́ ti máa bá wọn ní ìlànà ẹ̀yẹ ìdílé owó lọ́wọ́ lábẹ́lẹ́ àwọn sọwọ́ ẹ̀rẹ́ pẹ̀lú wọn wà èmi wí o ní òṣìṣẹ́ wà lá ẹ̀rẹ́ ìwé ní ọ̀rẹ́ àjò ìgbà àjò gbà á ìdúró ọ̀pẹ́ náà ìdúró lọ́wọ́ ẹ̀ àìsíta wọlé owó òdì méjì ẹ̀kẹta òun ní ìdílé pa àdéhùn gbogbo àwọn ẹ̀yìn ilé náà ẹgbẹ́ tòfin jílẹ̀ ohun lẹ́bí ìdáwọn ẹwọ́n lẹ́kẹ̀ẹ́ta náà wí náà àwọn àńlọ́mọ́ra wa lẹ́kẹ̀ẹ́ náà ní àńlọ́mọ́ra wa lára ẹwọ́n ọmọ ètò nínú ìsùnmí láàáṣẹ́ ìní a máa fẹ́ sọ wípé wọ́n máa yọ islamic ìwò owó tẹ́rù ẹ̀mọ́ àbíta ẹ̀rù ẹ̀rù ìsìlámù bẹ́ẹ̀ nígbà bá kọ tẹ́ẹ̀nì sínú bíbélàn tẹ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ islamic time tẹ́ bẹ̀rẹ̀ twelve ìtumọ̀ ìsìlámù ní kọ́mọ̀tì yá àdéhùn ó dúró bí bẹ́ẹ̀ ti dénú. gbàmí ìgbà wọn àbọ̀ òbí tókòtókò máa kọ́ mọ́ sọ́kọ́lá

olùgbẹ́ni tó ní bá tí ó ń tẹ́lẹ̀ máa léhùn léhùn àpẹẹrẹ ìdẹ̀hùn lásìkò làwọn ẹni ìdájú pé báwọn èèyàn tàbí wọn àwọn máa ń gbà wípé ọ̀gá tó láàrin ní àti ọdún ọgbọ́n tá a sọ yìí ẹ̀dá ló dàbí àwọn olùmẹ́yẹ àdéhùn náà ń ta àdéhùn ní àtìjà bẹ́ẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni olùgbẹ́ni tí nǹkan bá dá òun àti ìyẹn pọ̀ yọ wá yẹjú ẹ̀ lọ́gbẹ́gbẹ́ yẹjú ẹ̀ láàánú ọlọ́jọ́ bí àbẹ̀jọ́nù náà fi kì í sẹ́yìn àbájọ́nù bàbá òdodo tòótọ́ gẹ́gẹ́ wò ní dáwọ́ àtọmọ ìyá rẹ̀ pọ̀ ọmọ jáde ń bẹ̀ bí yọ ẹ̀wọ̀n kó olú tó ní tó ní mẹ́bí bọ̀ ọjà yìí ọjà náà ṣe é dáadáa ebi táwọn sọ̀rọ̀ ọjà yóò ṣe bí. ọba balẹ̀ fún wá tẹ̀ àájà ẹ wá orí ẹ̀ náà dá ẹ̀bí lé ìjẹ́mú náà fi olóòlò ti fẹ́ ojú tẹ̀lé ọmọ ìyá rẹ̀ wọ́n gbọ́dọ̀ sọ́kálẹ́ kódà kó tó rí ìyàlú wọn wọ́n ti

sáwọ́ ohun ẹlẹ́kàrún nínú àmì tí a fi dámù láàbìkì máa àkásàbù fún ìgbàdà láàbìkì máa ń lẹ níbi tẹ́sẹ̀ yọ́ lẹ ọmọbẹ́ gírù lọ́pàá jọ Bí jẹ́ ìgbẹ̀lẹ́lẹ̀ láàrín pa máa Ọlọ́run ìdá kọ́mú ìdá sọ̀lá àdá. Kọ́mú kùtàlá. Olúwa mùlẹ́bí bá fẹ́ kí wọ́n máa bá ìjọ ni. Irú wọn ọlọ́pàá mọ́ sí ìdílé àwọn gbogbo gbà. Ìjọba láti parí pẹ̀lú wọn tí wọ́n yóò sáfù kẹ́yìn. Lẹ́yìn àwọn sáfù àkọ́kọ́ àwọn lábìkì náà máa lóró nílá fún ẹ̀yìn òun ìwà wájú ọ̀nà tó wájú ẹ̀dá tó ọlọ́rọ̀ àríwá sálàmù nínú àdíkì tí máa wá lọ́dún bà wá àwọn tí gbára á di fún un àmẹ́bí bá ti sọ̀lá olùrọ̀sọ̀ òṣùn máa rí ńlá fún tùlà á ilé àfà owó tí ó ń sáájú lásìkò tuntun tó ń tù ráyè rẹ̀ ebi ní àtẹ̀yẹ tí gbẹ́kẹ̀ bẹ́ẹ̀ bá bàbá ìfúnná ti gbọ́dọ̀

gbogbo ẹ̀sìn ẹ̀ wọ́n máa fi sùn yẹn ní gbogbo àwọn èèyàn bá pọ̀ lọ́rọ̀ àbọ̀lù oṣù bá tó kù máa fi wọn wò ló wí wọ́n lè mọ̀ kọ́ ha alukùrán kòdà àwọn ọ̀rọ̀ àwọn abẹ́rẹ́ ìṣúgbà àkókò sí kàkà bóyá nítorí káwọn ìnáwó lè mà wípé irú súrà bàbáàbò báyìí là á fi léèrò tọ́jà pàdé ẹ̀yẹ ló fi ṣe àwọn abẹ́rẹ́ ìṣúgbà sí kàkà. ṣùgbọ́n tó ní wọ́n lè mà fún kékùrá ọ̀dọ̀ wọn lọ́wọ́ dúpẹ́ ọlọ́gbà ládàá rẹ̀ لا خير في الدين مرجي متملك هل كل ثان وقلبه يتلهب يلقاك يحلف أنه بك واثق وإذا توارى بك فهو الأقرب. أقرب. أقرب.

nínú tí èèyàn máa ń ṣe gbogbo sẹ́kọ̀ ọba fẹ́ ṣe gbà wípé iṣẹ́ yìí ọlọ́run mo fẹ́ ṣe fún bẹ́ẹ̀ yẹn bá ti ní ẹ̀mí ẹlẹ́mìí yàtúrò bí ìrìnàjò iṣẹ́ tí èèyàn ṣe òbí gbọ́ ìlànà ìmọ̀ lẹ́yìn tó ìlú ọmọ òfin káwọn ọ̀la ọ̀la ni ọ̀la mi wẹ̀ ẹ̀kẹ́jì nínú òwò tẹ́yẹ máa ta títẹ́ títí ayé èébí wọ́ gbogbo tẹ́tọ́ ọmọ fẹ́ ṣe láyé àníyàn máa dàgbé lórí níbi ọ̀la ìtumọ̀ wá lórí iṣẹ́ yìí olùgbòlòlò tọ́ bá lè fi àníyàn yọ́nú ọlọ́run síwájú yọ́sùn rẹ̀ ìfẹ́ ẹnu yóò jìnà sí ọ. ẹ̀kẹta ó gbé ẹ̀mí ẹ̀sìn rí wípé láyà pa wà láyà tó ọ̀sẹ̀ni tó lè tèèyàn láǹfààní òṣìṣẹ́ni tó lè fi tùtà fẹ́ ní ìlànà àbọ̀lọ́ nìkan òṣìṣẹ́ nìkan tó ń ní àṣìṣe lọ́dọ̀ tó lè ṣe fún ni dọ́lọ́dọ̀ kí lọ́wọ́ àwọn ẹṣẹ́ mẹ́rin ní ti jọba yìí lọ. lórí iṣẹ́ tó o bá ń ṣe tó o bá fẹ́ là kó lè fi ṣe àríwí ọmọ ọdún màálù òdiwọ̀n ẹ̀dá bóòlù ẹ̀dá ẹ̀dá fún wa òdiwọ̀n ẹ̀dá ẹ̀dá láàpọ̀ wá bá ìlà ẹni tó torí ẹ̀kọ́ òṣìṣẹ́ ọ̀fẹ́ sọlọ́dọ̀ ẹ̀ ló sọ. nígbà tí òṣìṣẹ́ sọlọ́dọ̀ ẹ̀ ẹni ẹ̀dá bẹ lọ́dọ̀ ẹ̀ nìyẹn ló ti jẹ́ kọ̀ kí sọlọ́mọlọ́mọ. àbí ìyá yárí aláhùnmà aláhùnmà àwọn òbíkà ánà aṣíkàṣà bí wà ánà ánà wà àṣàfihùká yóò àlà ánà aláhùnmà àwọn òbíkà ánà aṣíkàṣà bí شيخا وأنا أعلم وأستغفرك لما لا أعلم bẹ́ẹ̀ yẹn máa ń ṣàdúrà yìí ọlọ́run a máa mú sí ayé a máa mú jìnà sí yà ẹ̀kẹ́jẹ́ nínú àmì táà fi dámù náà fi jímà onígbìnà fún ìkéèké Ìrántí ọlọ́run èèyàn kò kéré fún mi. Ìrántí ọlọ́run bá kéré ìlọ ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run wà láyé òru lọ́wọ́ ìlà àkọlíyà. Ìlà àkọlíyà. Àwọn mùnáfìkì wọ́n ìrántí ọlọ́run Ẹlẹ́kẹjọ, òun ni tí èèyàn máa kí òkú ní ìkí yárayára. Nákàrá pé ọmọ nákàrá sọ́lá, bí ìgbà tẹ́yẹ́ ń fẹ́ ń sọ ilẹ̀ àrẹ́bí ní tó lẹ́ta sọ́lá tó gbọ́nà fìkì ẹlẹ́ta sọ́sọ́ ẹ̀tọ́ àrẹ́bí ní ó ìrùn láti kínú àwọn ni wọ́n yí fara balẹ̀ lórí ìrùn ẹ̀kẹ́sàn olóògbé bí ọgbà àkọ́kọ́ ọlọ́run wáyé níbẹ̀ ọlọ́jọ́ kò ṣe aláfààní àmín gbogbo wa ò lè rí bákan náà láti ẹni àyè tọ́lọ́ owó fi kálukú wa sáyé ìdálò òkú jọ rí bákan náà dàrájá ti lu bẹ́ẹ̀ yẹn bá ṣe iṣẹ́ tó náà ni ló ṣe láàyè tó nígbà tí èèyàn bá ti mẹ́nu àtẹ kan nítọ́ ara ẹ̀sẹ̀ yìí ẹ̀kẹ́ wàá ìmáàmù àkùránù ṣe awẹ́wà amúnáfìkì lẹ́nu sílẹ̀ àtàlí ìsàlẹ́bí. Ẹ̀rọ máa fẹ́ lọ àtẹ̀ka bàbá wọn tí wọ́n ìwé òjò rẹ̀ bá a ti tó fi. lọ́dún fi bí àwọn yé máa owó ìdáwọn láti darí ẹ̀lẹ́sẹ̀ wà rọ́nù ìwọ̀fẹ́lẹ́jà ń jẹ́ àkàkà ọ̀dáwọn mọ̀sàṣìkú náà ti jẹ́ ti sọ tipẹ́tipẹ́ táwọn àbá àti dáwọn lówẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Buhari ẹ̀lẹ́sẹ̀ wà wọ́n ẹ̀rù owó jáde títì amọ̀sàṣìkú náà ni wọ́n ti sáré nítorí àti wọ́n ti sáré fún àbúrò sọ̀rọ̀ ìlà ìlà ọ fi fún nítorí pé táwọn bá lè méjèèjì yẹn tí pa wọn hmm. ọ̀pọ̀ tí ó wà ní báwọn ń náà àwọn ti dá wọn lówó ẹ̀ kápá àbá sábà kó لا عقول لهم وما عليه أبو من طعم أقول صراحة والقرآن التدريس أقول فنون الدعوة ọlọ́run lórí abdullahi wa aya tìyí ọlọ́run tí mi ọlọ́run àtàrí àlùkò àrùn mi ó ń tó ń tẹ̀sẹ̀ sí òun

òdìdí òdìdí ìbúra lọ́dọ̀ wà láìláì lápá bí ọjà ọjọ́ ọjọ́ wíńdò àpẹẹrẹ ìrẹ́mù náà fi hàn ọlọ́lọ́wọ́ mùrábì kì í ìtàkàrú àìmáàlà òun wọ́n máa ń sọ ara wọn lójú sọ kò lè kankan tí wọ́n fi ọ wọ́n wà wọ́n fi ọlọ́run bá wọn ṣe o. bára bá ti pọ̀ èèyàn ti di mùnáfíkì ọlọ́rẹ́ àdúgbò láti fi kú làhàlá fi màyíìnì má ndị ọ̀pọ̀ alára gbogbo. ìmáàmù kan ayé mi fọ ọlọ́run búra kò má jẹ́ lórí yọ́ọ̀kì bá ṣe òòlù ṣe ìbúra yíba ẹ̀dùn ọlọ́run wọ́n ní kí ló dé onítorí ìmọ̀ ìyá ara tí ó kù tí ó fi di ọlọ́run ara nínú tọ́lọ́ ní mùnàmìkì ìmọ̀ ìyá ara tí ó kù tí ó fi di ọlọ́run ara nínú olùdíjọ tó ní ẹbí ìbúra ìrìnàjò wa sọ di oúnjẹ wa láyé bàbá wa bá a tó ń tó àláì àláì wọ́n sá lè tó lè kó lè fi rọ́ wọlé ẹ̀kẹ́jìlá gbogbo ìgbàsáré ìwé bá yá láti náwó bóyá sójú ọ̀nà ọlọ́run bóyá sí orí ẹ̀ wọ́n ò tí gbogbo àgbòrò lẹ̀ onígbàgbà tó ń bẹ ọlọ́dẹ èdè mùsùlùmí èdè mọ́kìnrin gidi tó sì ní òpẹ́ ẹni tí bá máa náwó pẹ̀lú káà olùbàbá tó ń la ìfẹ́ ní tó máa tẹ́jẹ̀ àpẹẹrẹ ìjọba náà fi jùlọ ọmọ tó tún kọ lọ́rùn ìtọ́ ọ̀pọ̀ lọ́rùn pé kò sí nǹkan ní ìlọ́dọ̀ ẹ̀rọ ẹni tí bẹ lọ́wọ́ ẹ̀ lọ ọlọ́gbẹ̀rún pé bọ́ bá ti bá kò ní sí mi máa ètò òsì ojú ipa iná náà fún ọba náà ti ṣe nígbà tí ilẹ̀ nínú eh, bùsùlù tọ́ọ̀nà nínú àpà òfin jẹ tọ́lọ̀ ní ọmọ jẹ òfin wù ọmọ mú ọ̀nà pé bí ìyàwó ọ̀nà pé bí ọmọ ẹ̀sìn wọn náà mú ń ẹ̀sìn ti ní wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe ìrìn padà. Ìlú àmì lọ́rọ̀ bá ti kọ́ wà láti ọ̀rọ̀ nìyẹn. Àwọn èèyàn ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn èyí wẹ̀ ní wò máa. Lọ́nà àwọn ẹ̀yà náà wọ̀kẹ́lá. Wà mẹ́yà náà wọ̀kẹ́lá lọ́lọ́ọ̀rì. Ìgbẹ́ náà bá ti gbọ́ lọ́nà. Àrínà lọ́ọ̀ àzíz

pé ìmọ̀ lọ́ra lọ́wọ́ sọ́dọ̀ ọlọ́run látọ̀ ọ̀gbọ̀n ọ̀la ilé àdúgbò ti bá abẹ́ ìpìlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run abẹ́ kọ̀ọ̀kan wà lẹ́nu tó kù kọ́rọ̀. Ebi wo ìmọ̀ ìgbìlá náwó bọ́lọ̀ náà lọ́wọ́ lọ́dọ̀ adébẹ̀. Owó ògiri dúdú bẹ̀rẹ̀ sábà lórí. Adìrẹ́jà. Ẹgbẹ́ ìlú bá kò owó lọ ọlọ́dúnrún wà lórí gbogbo wa ọlọ́mọ alẹ́sẹ̀ hmm. ìyá àbù ẹni tí ọ̀dá ọ̀dá ẹni tọ́dá àwòrán àdìdáwì àpẹẹrẹ rẹ̀ ni àràbù ṣe láwọn amúlùmọ́ bẹ́ẹ̀ àbí òun gẹ́gẹ́gẹ́ tàbí ọmọ ọmọ ẹlòmí ìkádá táwọn ní orítorí pé máa mú ṣe oúnjẹ sọ àwọn ayàtọ̀ ẹ̀kẹ́ tuntun làwá ní lọ́sàn-án wà wọ́n. amina àbáwò lọ́rọ̀ ibi tó láti ẹ̀sìn yìí láti jẹ́ ìwọ̀n àjọ àlọ́. amina àbùwò díẹ̀ sí ọba ìjàgbó ní ìlànà àti mú àkàlà wa ọlọ́jà ara mọ́ àmìnà ó sì já àmì fún àwa sí òkú àmìn ọlọ́run tó wá sí òkú ọlọ́run wa ọmọ ìjàgbé wa nù oríṣẹ́lá ń yí òkú kọjá tẹ̀wọ́ gbà ọlọ́run ìjàgbé wa nù. àmìnà. سبحان ربك رب العزة عما يصفون سلام على بغض الفؤاد بعلم ولله له فلعنتب كل كل العابدين فيه أرشد لنا بمقامة العلوم كلا أقام وتوحيد صاحب الإمامين